dúpẹ́ fún ọlọ́run kí àlékún kí àti ìgẹ̀ kí ó bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí lùrùsù wa nínú tíra umdatul ahkam min kalami khayril anam sallallahu alayhi wa ala alihi wa sahbihi ajma'in àti ka hadithi alakoko allah ní òní uh, al-ahadi a tún tẹ̀síwájú ń pa àyè lórí hadithu innamal a'malu binniyat hadithi yìí gẹ́gẹ́ bá a ṣe sọ fúnra wa pé àwọn àfáà ní bàbá jòkó tá à ń sọ̀rọ̀ hadithi láì mọ iye ọ̀sẹ̀ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí pé innahu yu'addilu thuluthal islam wọ́n ní hadithi yìí ó ṣe déédéé ká dá ìsìláàmù sí mẹ́ta ó kó dá kan bẹ́ẹ̀ àti ṣe àlàyé gbogbo ilé ìfúnra wa nínú ohun tí ọkùnrin afẹ́ ṣe lálàyé lórí hadith innamal amalu binniyat òun ni pé òun ni pé hadith yìí aṣọ sábàbí tó fi wá pé pẹ̀lú ìtàn muhajiru ummi qais muhajiru ummi qais ẹni tí ọfẹ́ fẹ́ obìnrin kan táwọn pè ní Ummu Qais tó wá gbọ́ pé Ummu Qais ti lọ ó ti ṣe hijira lọ Al-Madina al-Munawwara lè fi ń jẹ pé faman kanat hijratuhu limra'atin lidunya yusibuha aw limra'atin yankihuha fa hijratuhu ila ma hajara ilayhi. tábà wá ní ká wò ó ǹjẹ́ hadith yìí kọ́ wá ní kò ní kò ní ṣiṣẹ́ àyàfi lórí pẹ́ni tí jíra rẹ̀ bá jẹ́ pé nítorí kọ́ba àfẹ́yàwó nìkan àbí gbogbo ọ̀nà míì tádìsì yìí bá wulẹ̀ wù kọ́ fi bá ìgbésí ayé tẹ́nìkọ̀ọ̀kan wá ń lò mú àdìsì yìí náà máa ṣiṣẹ́ eléyìí ni àwọn àfáà máa sọ ní kọ́ńdà àwọn pé halil ibratu bi umumi lafzi aw bi khususi sabab halil ibratu bi umumi lafzi aw bi khususi sabab ipe ti nasu al-Qur'an al-Karim bá wa ọ̀rọ̀ Ọlọ́run ọba àbí hadith anagba Muhammad sallallahu alayhi wa sallam tó bá wa ǹjẹ́ a a da àdìsí yìí ma lórí pé sábàbí tá àdìsí yìí bá wa ni ẹ ti ma gbọ́ tó ń pè kíní kan ní sábàbù nùzúl pé aya al-Qur'an fi sọ̀kalẹ̀ rí bákan náà ní nǹkan tá à ń wurudil hadith sábàbù. ورود الحديث سبب نزول الآية وسبب ورود الحديث kí ló dé tí àyà yìí fi sọ̀kalẹ̀ kí ló dé tí hadithi eléyìí tó fi tó fi wá. àwọn afa wa ní ńgbà tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ àbá nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam ọ sọ̀rọ̀ ǹjẹ́ a ní ẹnu bíi tí sábà bíi tí hadithi yìí àbí àyà yìí torí ẹ̀ wáyé ẹ̀ mọ́ tu kọjá bẹ́ẹ̀ o ìtumọ̀ rẹ̀ náà nù. No àbí àwọ̀ pé ní bẹ̀rùmọ́mi lábùbí lábùbò gbólóhùn tàbí ìfẹ́ àbí àyà bá wáyé gbogbo bí tá a bá tún ti rí tí gbólóhùn yìí tó ṣe déédéé ṣe sí irú bẹ́ẹ̀ àyà yìí ọmọ jẹ́rìí ńbẹ̀ náà èyí tí ọ̀pọ̀lọpọ̀ nú àwọn àfa tí wọ́n fara mọ́ ni pé al-ibratu bi'umumi al-lafzi la bi khususi as-sabab al-ibratu bi'umumi al-lafzi la bí sábàbí kan dé tí àyà fi sọ̀kalẹ̀ àbí sábàbí kan ló ṣe tí hadithu fi wáyé èyí wọn wá tún máa pé ní hadithu yóò wá ní ṣiṣẹ́ ní irú tó bá tún jọ bẹ́ẹ̀ mọ́ ìlà yawmil qiyamah òun ni pé kì í sọ̀rọ̀ muhajiru ummi qaisi nìkan hadithu yìí bá wí gbogbo ẹni tó bá ṣe hijira àbí kò ṣe hijira gbẹ tó bá ṣe nǹkan kan pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tí èsì ń torí tọ́lọ́n ló fi ṣe ká máa lo hadithu yìí náà fún pé fa hijratuhu ila ma hajara ilayhi pẹ̀tọ̀ ntò nílànìyàn tó fi ṣiṣẹ́ yìí o iná ni ó jẹ́ tiẹ̀ o wa inna ma li kulli mri'in ma nawa wa inna ma li kulli mri'in ma nawa. nínú ohun tí a tún fẹ́ ṣe lálàyé ń pa hadithu innamal a'mal binniyat òun ni pé alihijira kí la ń hijira ohun tá à hijira òun ni kéèyàn ó sípò padà láti ibìkan lọ ibòmíì lédè tabawa ni kí ni jẹ́ hijira nínú sharia islam ọ̀nà méjì ni ìtumọ̀ hijira fi wà nínú sharia islam. الهجرة إما أن تكون من بلد الخوف إلى بلد الأمن أو من بلد من بلد الكفر إلى بلد الإيمان. إنه كي يسجر قوم بتكار يتبال تيور عربا في سسين. تيوان دالام وبين باتوري وتقوم به تلو بتمير يتبال تيور إسلام وسجر بدون هجرنا لبيه. أو الهجرة من بلد الكفر إلى بلد الإيمان. àbẹ̀yẹn wà lù tó ṣe pé nílùú kẹfẹ́rí ni gẹ́gẹ́ bó ti yorí gbọ̀hún ńgbà tí maka wà lù kẹfẹ́rí táwọn mòmìnì tá nàbí wàá pa wọn láṣẹ sọlọláhu àríwọsọlá pé ẹ fi ìlú kẹfẹ́rí wọn yìí lẹ̀ fún wọn ẹ̀kọ́ ojú síbi tẹ́ẹ̀tì máa ṣe kínní tẹ́ẹ̀tì máa ṣe islam eléyìí náà nínú ọ̀nà méjì tí à ń pè ní hijra nínú sharia islam òun ni méjèèjì nípa báyìí gbogbo ẹni tó bá wà níbi tí ọkàn rẹ̀ ò ti balẹ̀ kìí kọ́kàn rẹ̀ ọ̀balẹ̀ ń jíjẹ múmu ayé là ń wí o àmọ́ kan rẹ̀ ọ̀balẹ̀ pé ní kò rí ẹ̀sìn islam ṣe bó ti yẹ kó ṣe nínú sẹ̀ríà ní gbogbo ẹni bẹ́ẹ̀ bá gbọ́ pé bóun bá lọ ìlú báyìí àyè ọgbà òun bẹ̀ láti lè ṣẹ̀sìn irú ẹni báyìí ò ṣe hijira torípa anabi muhammad sallallahu alayhi wa sallam oní látàn kọ́tì alhijira tó xata tàn kọ́tì àtọ́wba wàlá tàn kọ́tì àtọ́wba xata tàtúlù àṣàmsù mi magribi anabi sallallahu alayhi wa sallam oní ẹ pé hijira ti wá ti lọ látàn kọ́tì alhijira tó xata tàn kọ́tì hijira ò ní tán títí tí ó fi di pé kò ní sí ìrònú padà ìferíjìnni níbi ẹ̀ṣẹ̀ tí ò fi ní sí mọ́ ìgbà wo ni ò ní sí pé bẹ́ẹ̀ yẹn bá ṣe kò ní ní opportunity kọ́lọ́hún ó forí jì mọ́ hátà tọ́tulù àṣàmùsùn mi magrebi ha bó ṣe wà ní alukur'an kẹrin pé ọjọ́ kan bẹ tó ṣe pé ní ibi tá a rí tóorùn ti ń wọ̀ ibẹ̀ ni ó ti yọ ìyẹn ni tó bá di ìkẹyìn ayé níjọ́ yìí òun ni kọ́ra bẹ́ẹ̀ yẹn bá wà lóhùn ọmọ ṣẹ́ṣẹ́ náà lórí ẹ̀ṣẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní jọ́ yìí ni ò ní tó sí hijira mọ́ bí a bá tẹ̀ ló ń fẹ́ ṣe hijira yawma tatlu ash-shamsu min maghribiha lọ́jọ́ tí òun ọ̀ máa yọ láti buwọ́ rẹ̀ kò sí hijira mọ́ òun ni pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe hijira láti ìlú kèfèrí lọ sí ìlú mùmìnì àyè wà bẹ́ẹ̀ bá sì fẹ́ ṣe hijira ń bẹ tẹ́ mi rè ó ti balẹ̀ min baladil khawfi ila baladil amni lọ ibi tọkàn rẹ ó ti balẹ̀ tí ó fi ráyè sẹ̀sìn bọ́lọ̀ ti ní ká sìn eléyìí náà nínú tí sẹ̀ríà ìsìlámù faramọ́ ni ọ̀nà méjèèjì tí èèyàn gbà ṣe jọra ni. nínú ẹ̀kọ́ tá a tún fẹ́ kọ́ bí innamal a'malu binniyat a ti sọ pé àdìsí yìí ó sọ pàtàkì ti ń jẹ́ àníyàn nípa ọ̀rọ̀ ìbáda wa. àwọn àfáwa wo wọn ní àníyàn yìí rukunun hiya amshartun rukunun hiya amshartun nínú ìbáàdà tá a bá ń ṣe ṣé orígun kan nu ìbáàdà yìí ni àníyàn jẹ ni àbí májẹ̀mú kan nu àwọn májẹ̀mú tí ọba sí ẹ̀sìn ò ní dúró òun làníyàn jẹ. àníyàtò rọ́kùnù híyà am amṣàrùkùn. àníyàtò kéèyàn dàníyàn ó lè jẹ́ rọ́kùnù ó sì lè jẹ́ ṣàrùtù lọ́nà o gbogbo iṣẹ́ téèyàn bá fẹ́ ṣe àti sọ pé ní innamal a'malu binniyat àfi kéèyàn kọ́ fi àníyàn ṣáájú. nípa báyìí ohun tá à ń pè ní rúkúnù nínú islam tọ́ba ní kíní kan jẹ́ rúkúnù kíní kan jẹ́ ṣáàrùtù kíní ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì ni pé ń tá a bá pè ní rúkúnù orígun kan nú ẹ̀sìn ni pé lára ẹ̀sìn yẹn náà ni ó wà kò ní wà kárí ju rẹ̀ kò lápẹjúwe nísìnyí ká ṣe àlùwàlá orígun oorun ni àbí májẹ̀mú oorun májẹ̀mú ni sharutun lè ṣe àti sọ̀dá bẹ́ẹ̀ ọba sàlùwàlá ìrun rẹ̀ ò ṣe kí ni ìrun òdo níta ń pè ní májẹ̀mú nìyẹn ẹ̀rí pé kò ní papọ̀ mọ́ ìbáàdà yẹn gan àmọ́ tá a bá pè ní rúkúnù yọ wà lára ìbáàdà yẹn gan nípa báyìí kéèyàn ó dà níyàn rukunun min arkani sọ̀dá rukunun min arkani nínú àwọn orígun tó ṣe pé ní tí ọba sí ẹ̀rùn òdó àbí gbogbo ìbàdá àti gbogbo ẹ̀sìn téèyàn bá fẹ́ ṣe tí àníyàn dídà bá ti kó mbẹ́ òpó kan nú àwọn òpó tó gbé ẹ̀sìn yẹn lọ́wọ́ òun ló ti ṣe kíni òun ló ti wó lulẹ̀ yẹn túláàsì èèyàn gbọ́dọ̀ dàníyàn ni. ọ̀nà wo ni àníyàn máa wá fi jẹ́ sáàrùtù tí máa fi jẹ́ májẹ̀mú òun ni pé kọ̀ wá tó kéèyàn fẹ́ ṣe ìbáàdà kọ́kà dàníyàn pilẹ̀ lásán kọ́ gbàgbé àníyàn. àníyàn tó láàbùdà mínísítà sábìhá ìlà ìntìhá ìlà ìlà ìbáàdà wa ala yukta bima yunafiha bẹ́ẹ̀ yẹn bá ti dàníyàn ní sè pé mo fẹ́ sin lọ́hùn mo fẹ́ kírun mo fẹ́ gbàwẹ̀ àníyàn yẹn gbọ́dọ̀ máa mẹ̀ntẹ́nì ẹ̀ títí tí bàdà yóò fi tán ni kò gbọ́dọ̀ ṣe nǹkan míì tí ó tako kíni tí ó tako àníyàn ni bẹ́ẹ̀ yẹn bá ti ṣe nǹkan kan nínú òrun ni nínú àwẹ̀ ni nínú ìbáàdà yòówù tí ń bá ń ṣe lẹ́yìn tó ti dàníyàn lóòótọ́ ó ti dàníyàn ń pilẹ̀ àmọ́ kó tó di kọ́ parí ìbáàdà náà ọba ó ti ṣe kíni májẹ̀mú tí ó jẹ́ kí irun yẹn àbí ìbàdàn yẹn kó lálàáfíà ó ti wó nípa báyìí àwọn àbá àfi máa ń sọ pé àníyà ó lè jẹ́ kíni ó lè jẹ́ rúkúnù min arkani al ó sì lè jẹ́ kíni shartun min shuruti sihhati al-ibada. ní kúkúrú eléyìí ni àlàyé nípa hadith alákọ̀ọ́kọ́ tí à ń kà fúnra wa láti jẹjọ́ a abọ́ síbi hadith ẹlẹ́ẹ̀kejì nínú àwọn hadith tí imam آه، آه، المقدسي عبد الغني بن عبد الواحد المقدسي تخرج سينوترة بني عمدة الأحكام من كلام خير الأنام صلى الله عليه وسلم تنوكا حديثنا نعم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم نعم. لا لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ نعم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ àti sọ fúnra wa pé gbogbo àdéhìí tá a máa kà nù kíra yìí ọ wà nù kíni ọ wà nù sọhíhì bukhari ọ sì wà nù sọhíhì muslim ìyẹn ni pé hadithi lálàáfíà àbíkọ lálàáfíà ó kò nú ọ̀rọ̀ yọrọ Umdatul Ahkam gbogbo hadithi tá a fa Al-Maqdisi kojọ síbẹ̀ ó ti ṣe májẹ̀mú pé hadithi ti ń bẹ nu Bukhari ti ń sì ń bẹ nu kíni ti ń bẹ nu Muslim ni ni ó wà ń bẹ. hadithi ẹlẹ́ẹ̀kejì an Abi sọ̀hábítọ́ gba hadithi yìí wá òun ni Abu Hurayra radiyallahu ta'ala anhu abọ́ nínú àwọn àgbà sọ̀hábí anabi Muhammad sallallahu àwọn tó ṣe pé ní gbogbo ara àti gbogbo ẹ̀mí wọn ni wọ́n fi tẹ̀lé tà nàbí sallallahu alaihi wasallam Abu Huraira nínú àwọn sọ̀hábẹ́ tó ṣe pé ní wọn ò lọ́jà kan wọn ò ní bísínẹ́sì kan tí wọ́n ń ṣe gbogbo bísínẹ́sì wọn anabi náà ní sallallahu alaihi wasallam àtọ̀sán àtòru nínú àwọn sọ̀hábẹ́ tí èyí ẹ̀ tí èyí gbò lọ́dọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam òun ni Abu Huraira Abu Huraira ẹ̀rí pé Abu Huraira nínú èdè Lárúbáwá oríṣi na mẹ́ta ni èèyàn máa fi jẹ́ orúkọ ó kọ àbísọ ń bẹ ni ó kọ àbísọ ń bẹ ni lọ́tọ̀ àtúnwá ń pe kíní kan ní alikuniya alikuniya ni pé kán pè yàn ní baba alamọyin àbí ìyá alamọyin eléyìí kì so kọ bọ̀tíkìlì kuniya ní larubawa ń pè ọ̀nà kẹta ni pé kí wọ́n fún yàn ní lakọ́bù alajẹ́ pé a ẹnì lẹ́yìn tó ló kọ lẹ́yìn tó kuniya ó tó ní kíni ó tún wá ní alàjẹ Abu Huraira tá a bá wo nu mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rí pé lè kì í ṣe ó kọ bọ̀tùkú níyà ni gbogbo kọta bá bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú abu abọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ummu eléyìí là ń pè ní kíni kúníyà nínú sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ń sin ní kéèyàn máa ní kúníyà nínú sunna nabi ní kéèyàn máa ní kúníyà ẹ ẹlòmíì ò ní ń máa wá jẹ́ abu bàbá alámọ̀yé tí ń tí bímọ tíntì ìfẹ́yàwó pẹ̀lú ọmọ kásọ fún rẹ báyìí pé kọ́dà bẹ́ẹ̀ ò tí ì níyàwó kọ́dà bẹ́ẹ̀ ò tí ì bímọ ọlẹ́tọ̀ nù sunna nebà muhammad sallallahu alayhi wa sallam kúnníkúnníyà anas bin malik inú àwọn àgbà sọ̀hájà nebà muhammad sallallahu alayhi wa sallam ó ní àbúrò kékeré kan tí ìmọ̀ tẹ̀lé anabiwa muhammad sallallahu alaihi wa sallam bàbá tí wàá lọ kí umu sulaim kọjá ya anas yóò rí àbúrò anas kékeré yìí tọ́bọ̀ wa Araburu anẹ́sì keke, yìí ó rí tó ní ẹyẹ kékeré tàbí gbàtọ́ máa ń fi ẹyẹ àtàtà kékeré ṣe ni àbúrò anẹ́sì máa fẹ́ yẹ yìí ṣe anabi sallallahu alaihi wasallam wa denjọ kan ọraburu anasi kò rí ẹyẹ anabi wa ń bi pé ibi tá a lọ ni anabi wa ń bi pé ya aba umair ma fa'ala nukair ya aba umair máa fa'ala nùgbàyè ìwọ abu umayr àbúrò alẹ́sì kékeré ni wọ́n ń abu umayr kẹ̀ẹ́dàgbà bẹ̀lẹ́ yóò déyàwó bẹ̀lẹ́ yóò bímọ torí eléyìí ni pé nu anabi muhammad sallallahu alaihi wa sallam òun ni pé kíni kéèyàn máa níkun níyà kọ́ra bẹ́ẹ̀ yóò tí ì níyàwó kọ́ra ẹ̀ máa gbọ́nú àwọn àgbà àfa àwọn àwọn àfa ńláńlá kọ̀sẹ́ntì òdìfẹ́ máa gbádùn imáàmù ibn taymiya sheikh islam ibn taymiya sẹ́kùlù sàmì tẹ̀míyà ọlọ́run kẹ púpọ̀ ọlọ́run dá lọ́lá àmọ́ ká máa ṣe sọ̀rọ̀ rẹ̀ sẹ́kùlù sàmì tẹ̀míyà ò bímọ sẹ́kùlù sàmì tẹ̀míyà kò bímọ àmọ́ bá béèrè pé kí ni kúnìyà sẹ́kùlù sàmì tẹ̀míyà ta ni kúnìyà rẹ̀ fún wa abul abbas abul abbas ni ibn jẹ bẹ́ẹ̀ kò sì bí wọn anabi muhammad sallallahu alaihi wa sallam kúnìyà tiẹ̀ náà ni abul qasim kúnìyà tà anabi wa muhammad sallallahu alaihi wa sallam oníkẹ́ni abul qasim gbogbo àwọn sọ̀hábì anabi sallallahu alaihi wa sallam ni wọ́n ní kúnìyà tí wọ́n jẹ́ ẹ̀kọ́ kan tí akàfẹ́ká kọ́ ń ni pé èwo ló wá dáa jù kéèyàn ọmọ mú ní kúnìyà a ti sọ pé kọ́ra bí o tí ì bímọ bí o tí ì níyàwó bàbá fẹ́ mú kúnìyà tí ọmọ jẹ́ súnà ni àmọ́ bí yẹn bá wá bímọ bí yẹn bá ṣe kí ni tọ́ bá ti bímọ ètò fi ń dáa jù ní kọ́ lọ́kùnrin òun kọ́ máa fi ṣe kíni kó ni wọ́n máa fi pè ó ní abá ọmọ tí ń jẹ́ abdullahi tó bí tí ń jẹ́ muhammad èwo lọ́dà gàdúnú méjèèjì sunna anabi ni pé èyí àgbà òun ni kọ́ máa fi jẹ́ kíni kọ́ máa fi jẹ́ fún ní àtẹ́lẹ́yìn wà nù hadith tó fẹsẹ̀ rí lọ́dẹ̀ so eléyìí ni ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ nípa báyìí abu huraira kì í ṣe ó kọ́ abu huraira ni abu huraira kúnìyà àmọ́ nínú ẹ̀rí pé láwùjọ tiwa náà ẹlòmíì yóò gbajúmọ̀ pẹ̀lú kí wọ́n máa fi kún ní àbábá alámọ̀yé bàbá alámọ̀yé pé kódà ń jẹ́ wọ́n bá wá béèrè pé ẹ̀rá kan ti jẹ̀ ló kọ́ kí ló kọ́ lámọ̀yé kódà àti ẹ̀ kódà wọn ò bí ọmọ mi pé kí ló kọ bàbá rẹ yóò lọ wọn jẹ mọ bàbá kiri náà wọn pè yìí máa wáyé bẹ́ẹ̀ irú ẹ náà nínú àwọn sọhábà nàbà muhammed sọlá sọlá tàbá bẹ alónìí pé ta ló mọ kọ abubakar ṣèdí rọbì ọlọwà abubakar yìí sọ kọ náà ni bọ̀tọ̀ fẹ́ẹ́ sẹ́ni tọ́jú ẹ̀ mọ̀ pé abubakar tó ló kọ́ mi so ni pé mina sọ̀hábà ti man ghalaba kunyatuhu ala ismihi nínú àwọn sọ̀hábà nẹ́bí sọ̀rọ̀ sọ́là mú pọ̀ kẹrin bẹ́ẹ̀ tó gbé ní kúníyà kúníyà tí wọ́n fi ń pè wọ́n kọjá ẹ̀jẹ̀ wọn rántí orúkọ wọn mọ́ ara wọn ni abubakar ní siddiq abubakar orúkọ rẹ̀ ní jẹ́ kíni abdullahi abdullahi ibn abi kuhafa ni abubakar ń jẹ́ radiyallahu ta'ala anhu ẹ̀ tó máa gbọ́ sọ̀hábà mi abu musa al-ash'ari abu musa ní ìsúnkọ kúníyà ni orúkọ rẹ̀ ní abdullahi ibn qais abdullahi ibn qais bákan náà wà ní abu huraira abu huraira náà kúníyà tiẹ̀ náà ni orúkọ abu huraira tiẹ̀ wà pàmẹ́dé bíi pé ó dìyàn orúkọ ogan ní tiẹ̀ ń jẹ́ nígbà tó bá Abu Huraira abu bánabi náà bá pe Abu Huraira náà ni ó pe gbogbo èèyàn nílùú Madina Abu Huraira náà wọ́n mọ̀ sí bọ̀tẹ́ tó fẹsẹ̀ rìn lẹ̀ jù ní pé ó kọ Abu Huraira ní Abdulrahman. عبد الرحمن ابن صخر الدوسي عبد الرحمن ابن صخر الدوسي وفى رضي الله تعالى عنه Ah, Abu Hurairah ni gbàtí anagba Muhammad sallallahu alaihi wa sallam tó ṣe ìjìrà tó di ọdún keje táǹpẹ̀ ní amu fayibà ọdún ní Abu Hurairah tó wá gba Islam látọ̀ lọ́dọ̀ anagba Muhammad sallallahu alaihi wa sallam nípa báyìí Abu Hurairah ò sí nínú àwọn sàhábí tó wá láti Maka lẹ́yìn bàtà nàbí dé Madina kódà lẹ́yìn ọdún méje ní amu fayibà fún Abu Hurairah tó wá bá anagba Muhammad sallallahu alaihi wa sallam ló sì gba Islam. Ah, Abu Hurairah náà kọ́ta tó fẹ́ ká kọ́ Abu Huraira gba Islam ìyá rẹ̀ ó sì wà nù kèfèrí Abu Huraira ọgbà Islam ọtẹlá anabuwa Muhammad sallallahu alaihi wa sallam tán síbẹ̀ ìyá rẹ̀ wà ní kíni ìyá rẹ̀ wà nù kèfèrí àmọ́ o ti kọ́ lẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ anabuwa Muhammad sallallahu alaihi wa sallam pé Ọlọ́run pa wá láṣẹ pé di bil walidayni ihsana kọ́ra bí wọ́n ṣe mùsùlùmí ẹ̀tọ́ òbí méjèèjì ni kọ́ mọ́ ṣe dáadáa sí wọn káwa náà kọ́rọ̀ ẹ̀kọ́ yìí Abu Hurairah Abu Hurairah bó tó ń ti bí yàrá ti jẹ́ kékeré tó yọ bá yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ kó n fẹ́ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ètí yaba sì ni ó ṣe ní ti ọ̀gbọ́dọ̀ má ṣe kọ́ Abu Hurairah wá fẹ́ jáde lọ́jọ́ kan lọ bá anabi sallallahu alaihi wasallam kèfèrí tí ń bẹ lára àyà yìí Abu Hurairah wa bá bàmíjẹ́ jáde ọlọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi wa bí pé kí ló dé ee sojú báyìí ó ní sọ ma pé ìyá àwọn kẹfìrí ló sì wà anabi ló ma bẹ àmọ́ gbogbo títí máa ń wí gbogbo ọ̀rọ̀ títí máa ń nígbà tí ò tí ì mẹ́nu anabi sallallahu alayhi wa sallam kọ́dà kò mú òfin mi rí àmọ́ láàárọ̀ yìí ntí mo gbọ́ òun gan ò lé nínú ẹ̀kọ́ nìyẹn bí yẹn bá fẹ́ sọ fún ẹni tó jù yẹn lọ àáfà ni ẹ̀gbọ́n ni àbí nǹkan ni èyẹ wá sọ pé lamọ yín bu yín bọ́dà kaba yìí lórí nígbà tí yẹn bu yẹn lẹ́yìn ọtún wá déwájú rẹ wá ní tí lamọ yín kó lò ní báyìí lẹ́rí eléyìí ò sí nínú ẹ̀kọ́ nípa báyìí Abu Hurairah radiyallahu anhu ó ní laqad asma'atni fika ntinu mi ò dùn ó fún mi gbọ́ngbà rẹ lónìí kọ́mọ pé ó ní wà nẹ́bi ṣe báyìí ó ní wà nẹ́bi rí báyìí anabi sallallahu alayhi wa sallam òun náà sì ti gbọ́ yé kọjá àti táàbù òwe rà mí anabi ní tọ̀ kí ló wá fẹ́ òun ọwọ́ dojú ẹ̀ ó dùn ọlọ́ha ayáhadiya umma abi hurayra anabi nfẹ́ kankan amáǹtí mo fẹ́ ni pé ó dùn ọlọ́ha ayáhadiya umma abi hurayra ó tó bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́wọ́ fọ́nà mayá yìí ẹ dáadáa ìyá rẹ̀ wà nù kèfèrí ó sojúṣe rẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ àmọ́ ńgbà tí ìyá wa mẹ́nu bà ẹni tó jẹ́ kódùà tó jẹ́ ẹni tí ń wò kọ́ sí ẹni tó jẹ́ ànábì Ọlọ́run sallallahu alaihi wasallam ìgbà wọn lọkàn rẹ̀ wá pọ̀ èyí tí ó fi wá mọ̀ ń bá mo rò pé ó ti tọ́dún kan ní ìsìnmórí ọmọ kan nílò lọ́rí bíi náà ni ó ní wọ́n lé òun kó ń lé òun náà gba ìsìláàmù ni bọ̀tà àwọn òbí rẹ̀ sì wà ní kéré ó ọwọ́ ní nígbà tó ń kàn lọlé tó ń rìn lọlé wẹ́rẹ́ ńjọ́ kan bóyá bàbá bàbá wa yí bàbá rẹ̀ ọba yọ àdásó ọmọ yìí wá kó ọmọ kékeré ni o ó sì wà ń lọrin bìsí náà alhamdulilayi ó sì wà lórí islam rẹ̀ náà ó láwọn kan wá ń sọ fún un pé ah, nígbà bàbá yọ àdásí ọ̀hún wọ́n náà yọ ọ̀yọ̀ dàsí ni jihad mu ẹ wá ìgbọ́ ẹ̀sìn yé wàláhìlá àdúm ọmọ tó wí ń bẹ́ lọrin bìsí wọn yà ni àádọ́ láti yọ àdá sí ọjọ́ mi báwọn lọ́nà yọ ọ̀dá sí mi àkèfèrè ó sì máa fàdá lé ọkì ṣe áàdù ló déhùn ẹ dákun ká gbọ́ ìsìláàmù yìí Abu Huraira ní ohun tó ṣe nìyẹn ó dùn ọlọ́ha yá àdìyẹ umma Abi Huraira ó ní wà nẹ́bí tí mo fẹ́ ni pé bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hùn ọkọ̀ nàmà yá yìí ànábì ní sẹ́ńtọ́ fẹ́ nù ọ̀dà ànábì sì bẹ́ẹ̀ lọ́hùn lóòótọ́ Abu Huraira wá jáde ńjọ yẹn radiyallahu ta'ala anhu lọ́jọ́ nǹkan náà bí ti ń dé tọ́kànlẹ̀kùn àníyá ti ń pé tánu olóhùn Abu Hurairah ni onímọ̀ ti wọlé kí ló dé ẹ̀rú ń ba akíkọ́ mọ̀sẹ̀ pa bọ̀sẹ̀kù yìí tó sọ ní ọ̀rọ̀kọ̀rọ̀ tó sọ láàárọ̀ pé lòun ó tún bá lẹ́nu rẹ̀ onímọ̀ nsọ́lọ́dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí ló dé yìí àwùsá mọ̀ nsọ́lọ́dọ̀ Muhammad kí ló dé ọ̀nà ashhadu an illallah wa anna Muhammadan rasulullah inú Abu Hurairah wa dùn ọwọ́ amúyá ìpadà lọ́dọ̀ àmì tó wà nẹ́bí ní kúkúrú ara ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ látara àwọn sọ̀hábì àti tá a fi máa ń sọ̀tà àwọn sọ̀hábì tó bá gba àdìsí wa irú àwọn ẹ̀kọ́ báyìí la fẹ́ ká pọ́n gbèsè ayé wọn radiyallahu ta'ala anhum wa àbọ̀ Abu Hurairah radiyallahu ta'ala anhu nínú àwọn sọ̀hábì ànábì tó gba àdìsí wa jù lakọọlẹ hadithi la Abu Hurairah wa kódà Abu Hurairah náà bí nǹkan bá dáyàn lójú yóò fọwọ́ sọ̀yà rẹ̀ Abu Hurairah ní kò sí Muhammad sallallahu alayhi wa sallam tọgba hadithi látẹnu anabi junwuna àyàfẹ́ nìkan ló ń gbà tanúntọ̀ wọn ni abdullahi ibn amr ibn al-aas nítorí pé kánà yaktubu hina la aktubu nítorí kí abdullahi ibn amr ibn al-aas yọ kọ́kọ́ gba hadithi tọ́pọ̀ fi tẹ̀mí lọ ni bá ha hadithi tẹ́ yìí tí a ha òun atúmọ̀ ṣe kí ni atúmọ̀ kọ́ wa ana la aktubu àbúrò hẹ́rọ̀ sì máa ká kọ́ torí báyìí ni pé Abu Hurairah radiyallahu ta'ala nínú àwọn àgbà sọ̀hábẹ́ tó dún ní ma nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam púpọ̀ tó sì wáá ṣe ẹgbà wa oríṣiríṣi ẹ̀rí kẹ ẹ̀ méjì fẹ́ ka àdéhìí mẹ́ta mẹ́rin bẹ́ẹ̀ ti gbọ́ an Abi Hurairah radiyallahu anhu kí ló jọ jẹ́ bẹ́ẹ̀ ni pé Abu Hurairah lóko kan ti ń lọ láti gbà tó ti gbà fún anabi sallallahu alayhi wa sallam ní ọdún kejì ọdún hijira ọlọ́jà kan ti ń ta olówó kó Abu àádọ́ta ó lé méje àwọn kan láàádọ́ta ó lé mẹ́jọ lẹ́yìn hijira anabi muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run bá kọ́ba ṣe lọ́kùn àdókùn ìyọnu rẹ̀ fún abu huraira àti gbogbo àwọn sàhábì anabi muhammad sallallahu alayhi wa sallam. naam naam. ah ok eh, wọ́n ní ọ̀yẹ́dẹ́ ah, ó yẹ gbogbo àádọ́ta àti méje fifty seven fifty seventh year lẹ́yìn hijira anabi muhammad sallallahu alaihi wa sallam òun ni kini òun ni ma abu huraira ló ló sípò padà kí ọlọ́run lọ kí ọba fún mi akọ́sàlékún ìyọnu fún àti gbogbo àwọn sọ̀hábì anabi muhammad sallallahu alaihi wa sallam. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ó ní abu huraira ní òjíṣẹ́ ọlọ́run ó sọ báyìí pé لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ ọlọ́run ò ní gba ìrun ẹnìkankan nù yín ọlọ́run ò ní ṣe kí ni sọ̀láàtà ahadikum ọlọ́run ò ní gba ìrun ẹnìkankan nínú yín tọ́ba ikú ń tọ̀hún ìdá ahadata tọ́ba ti ṣe ẹ̀gbin hatta yatawadda àti títí ó fi ṣe àlùwàlá ọlọ́run ò ní gba ìrun ẹni tọ́ba ṣe kí ni tọ́ba ti sẹ̀gbìn títí tí ó fi ṣe àlùwàlà kí ni túmọ̀ eléyìí àkọ́kọ́ ni láyé kubalu lọ òṣùlùbù yìí ọ̀nà tí àbíbí yìí fi wá nínú èdè lárúbáwá tí kálímà ńlá tọ́ba wá nǹkan méjì ni máa wá fún nínú kọ́ wá fún tá à ń pè ní nafiu àbí kọ́ wá fún tá à ń pè ní anahayu anahayu ni pé má ṣe nǹkan báyìí má ṣe ọ gbọ́dọ̀ jókòó ọ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ọ gbọ́dọ̀ ṣe báyìí láàmà wa bẹ náàyò nìyẹn nafiu àmà wa wá fún nafiu pé ní nǹkan báyìí ọ̀kẹ́ sí nǹkan báyìí ò ṣe kíni nǹkan báyìí ò sí kọtí ẹ lé nǹkan báyìí ò lè bọ́ sí ẹ̀rí pé ẹlẹ́ẹ̀kejì yìí ni habibu bá wa láàyè kubaru lọ́ọ̀hù ọlọ́run ò ní ṣe kíni ọlọ́run ní gbà kí hadithi ọwa nẹ́rù sígà báyìí nẹ́rù mẹ́tọ́dù báyìí ó nípọn ó sì ní ìtumọ̀ tó gbòǹgbò ju kí anabi sọ pé má kírun o tọ́nà bí bá sọ fún wa pé sọlọ́lá ọ̀sọ́lá pé ẹ gbọ́dọ̀ kírun tẹ̀ bá ṣe kíni tẹ̀ bá lálù àlà òun náà ní tùmọ̀ tí ń mú wa náà yù nìyẹn bọ̀dúgba tá anabi wa sọ pé ọlọ́run ọ̀tí ní gba irú òun bẹ́ẹ̀ rárá ẹ̀rí pé léyìí ìtumọ̀ tí ó mú wa ó rinlẹ̀ ju tó máa gbé má kírun bá lálù àlà o ìyàtọ̀ láàrin dáńpẹ̀ ní náfù àti dáńpẹ̀ ní náhùn ni. láyé kìbalù alikọ̀bùl ọlọ́run ò ní gbà ọlọ́run ò ní ṣégeni ọlọ́run ò ní gbà alikọ̀bùl gbígbà nǹkan pé ọlọ́run gba nǹkan báyìí ìtumọ̀ méjì ni máa mú wa. alikọ̀bùl yàtì bìmánà síxa wọlé ìtìsà yàtì bìmánà síxa ti wọlé ìtìsà tábà ní a ah, ọlọ́run gba nǹkan báyìí tàkọ́ gbàdọ̀ lọ́hùn sọ̀dá ó lè túmọ̀ pé ní irun yóò ṣe kíni ọ̀la làáfíà ó kì í béèyàn ṣe é ṣe kíni béèyàn ṣe é kì í. as-sihhatu wa al-iksa àkọ́kọ́ ọ̀túnmà tí kò gbóòlù máa mú wa nù sẹ̀ríà nìyẹn. ìpè irun téèyàn kì í ààwẹ̀ tó gbà yìí ìbáàdà tó ṣe yìí o taqabbala Allahu bi ma'na sihhat al-ibada wa ajza'athu pé ìbáàdà yìí ọ̀wọ́lé bọ́lọ̀ntì ni a ṣe ó ṣe ọ̀la làáfíà ọ̀dà kìíní ti la qabulu máa nìyẹn ọ̀nà kejì ni pé tamani takọ́bala lọ́hùn ìbádọ́tẹ̀ fúnan ayé àfáàbàhùn lọ́hùn àríyá àfáàbàhùn lọ́hùn àríyá pé ọlọ́run san lẹ́sàn lórí ìbádà tó ṣe ara pé ọlọ́run ṣe kí ni ọlọ́run gbà náà nìyẹn ní kúkúrú ni pé tábà lọ́lọ́run gba ìbádà kan ìtumọ̀ méjì ló mú wa ẹ máa kó túmọ̀ pé ní ìbádà yìí ṣe déédéé bọ́lọ̀ ti ní á ṣe kò ní èdè kéèyàn ó tún ṣe má ìtumọ̀ ìdìsáwò nìyẹn nítorí wọn pè ní ìdìsáwò ni pé ntẹ̀yìn àti ṣe nínú ẹ̀sìn tí ò nẹsẹsidéètì kéèyàn ó tún kóhun ṣe kíni ó tún tún ṣe má ìrun téèyàn bá kí nísìnyí tí ọba wà mú jíjí à ìrun tí ọba ṣe kíni tí ọba ní ìdìsáwò ìtumọ̀ ẹni pé èèyàn kírun lóòótọ́ àmọ́ yóò tún un náà kí láyà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan wọlé báyìí nínú mọ́ṣáláṣí gbàtà nàbí jòkó òun náà ń pè ní hadithul musii sọláàtà hadithu musii sọláàtà ọkùnrin tó kírun tí ò kí dáa àdéhìí tó fi ọ gbajúmọ̀ gan ọkùnrin yìí wọlé ó kírun òun ti rò pé òun ti ṣe kíni òun ti kírun tí ọlá làáfíà bọ́lọ̀ nílé yóò kiri òun kì yẹn ọwọ́ àṣetá yóò kó bàtà yóò máa lọ anábìrin ẹrù jẹ fasọ́lì fa ìnàkà lámùtò sọ̀tò anábìrin padà lọ kírun torí pé kíni ẹ́ sẹ́tọ́rí pé òní ọmọ ló wí kí lànà mi wí mà ń dá kàlám tó sọ nítorí pé òtí òtí kẹrùn èèyàn forí kalẹ̀ ó rùkú ó dìde ọ̀sàtàyà ànábi wa mi mà ń dá ká lám tó sọ ní èjì kẹrùn bìmánà ẹ̀rùn tí ó wà mójísí à tí ò ní torí náà ó ṣe kí kí ọkùnrin tó wá padà ó tó ń rìn kílẹ̀ kejì ó tún ṣe tó tún fẹ́ máa lọ ànábì ní ẹrùjẹ ìfasọ́lì padà arákùnrin lọ kírun pa ìnáka lam tusọ́lì ó tí ì kírun à ń bọ̀ wá dórí ẹlẹ́kẹta ó ní fa wàm lẹ́bi màá fẹ́ka bil haqq ọlọ́run tó rán ṣe kò fi búra ẹni ilá ọ̀sìnù bẹ́ẹ̀ rà bí n bá ti ń gbọ́ ọgọ́rùn méjì máa fi náà fa alẹ́ mi ẹ̀wọ̀ ẹ̀wọ̀ adábọ̀ àwọn sọ̀ lágídí pé ẹ máa kí jù báyìí lọ fa alẹ́ torí náà kọ́ mi ànábi sẹ́sẹ̀ wà ní ẹ̀ ọ̀yà tọba wa fẹ́ kírun anabi wa bẹ̀rẹ̀ wa ń kọ́ lé ní èjì báyìí lèèyàn ṣe bí yàn bá fẹ́ kírun báyìí lèèyàn ṣe bí yàn bá fẹ́ rúkú báyìí lè anabi wa kọ́ ní bá a ti ṣe kírun sọlọ lọ́ọ̀bù àyọ̀sọ̀lọ̀ ní ta fi yà ni pé ní alikọ́bùrù láyé kùbàlù kọ́lọ́hùn ní gbàǹkan ìgbígbàǹkan nínú sẹ̀rí àtúmọ̀ pé kí ni ọ̀sẹ̀ déédéé òní ìdíkéyìí ó tún lè ṣe èmi nìyẹn ọ̀nà kejì ni pé ọlọ́run gbà ìtumọ̀ rẹ̀ ni pé ní kí ni ọlọ́run san án ní ẹ̀san lórí tó ṣe yẹn láyé kubalu lọ́ọ̀hù sọ̀láàtà ahadikum ìtumọ̀ tẹ́lẹ̀ yìí mú wá ń bì í òun ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ìyẹn ni pé ní irun téèyàn bá kí tí ó sàlùwàlá kò sé kí ni látùsí irú òun bẹ́ẹ̀ èyàn kẹ́hùn ara ka innaka lam tusalli nìyẹn kò ń sí nù gbìyànjú bá wọn mọ́sálásí nísìnyí tó fi ilé àlùwàlá lè tí ó sàlùwàlá kò sí lálùwàlá tẹ́lẹ̀ ọba ní Allahu akbar kẹ́hùn sókè òun idan irú sọláàtù yẹn ni láàyè àtìbàlù ọlọ́run ò ní gba kínní ọlọ́run ò ní gba rúni bí máàna láàtú zi wàlà àtàsẹ irú òrùn yẹn kọ lálàáfíà kọ bá a mú bí ọlọ́run ṣe ní kí káàkiri. sọ̀láàtù yẹn ni láàyè ìbàlù ọlọ́run ní gba kínní ọlọ́run ní gba lónìí bí ma'ana la tujzi wala tasih irú òun yẹn kọ̀ lálàáfíà kọ̀ bá a mú bí ọlọ́run ṣe ní kí kàkì. ní orígun yìí àwọn hadith mi tún wá tí lábùrù yìí jọra wọn lápẹjúwe anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó man ata arrafan man ata arrafa lam tuqbal salatuhu arba'ina yawman aw layla pé ẹni ọba lọ ṣe yẹn ń wò ẹni ọba lọ kíni yẹmí wò pé ẹ dákun afẹ́ ṣèǹkàbá yẹn bá wa ẹ bá wa ọkùn àbí òkun ẹ bá wa yẹ kíni yìí wò àbí anabi ni sallallahu alaihi wasallam anabi lẹni ọba dẹrú ẹ wò tọlọ ọba ẹ babaláwo lọlọ ọba ni adadigba lọlọ ba ni kódà afa lọlọ ba ni gbogbo ẹntọ bá ti yẹpẹ ní fi ń wo ni tẹsùbà ní fi ń wo ni ẹ yọkẹ wò sùn yóò wí kàn ní gbogbo ẹni tí ń bá ń jẹ bẹ́ẹ̀ ni wọn pè ní kí ni àrọ ẹni tí ó dúró nídò pé ní ẹ wá kí n bá yín wo bó lọlọ òrì anabi sallallahu alaihi wasallam ni ẹni ọba lọ lè bá ọkẹ èyíkéyìí nù àwọn àrọfin náà wọ̀nyí tọlọ yẹ ń wò lọ́dọ̀ rẹ̀ lam tuqbal salatuhu arba'ina yawm ogójì ọjọ́ lọlọrun òfin ogójì ọjọ́ ni kíni lọ́lọ́run òfin ní gba ìrun rẹ̀ kíni tó máa kọ̀ bóòlù lámùtòkùbalù bẹ̀ ọ yàtọ̀ fẹ́lẹ̀ yìí ìtumọ̀ kọ̀bùlù mi pé la yuthibuhu Allahu ala hadi as-salat kò gbọ́dọ̀ má máa kírun àmọ́ kò sí dáadáa kan tọ́lọ́run fún bẹ́ẹ̀ nípa báyìí lèèyàn gbọ́dọ̀ wá sọ pé nígbà tí wọ́n kú ti ní ànábì lọ́lọ́run ní gbàrún lógójì ọjọ́ kó wọn kú fẹ̀ ká má kírun ọ̀hún ẹni wọ́n bá dárò ilé ìwòyìn ṣe kí ni ń dáràn mọ́ràn torí pé ní sọ̀láàtù rẹ̀ ọgbọ̀dọ̀ kí tí ó fi wà múdísíà ọgbọ̀dọ̀ kírun tí ó ṣe kíni tí ó lálàáfíà amọ́lọ́hún lòun ò ní fún ní ládàá kankan lórí ẹ̀ tó gbójú ọjọ́ òbí pé nípa báyìí ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ni pé ọlọ́run ò ní gba ìtumọ̀ ẹni pé irun téèyàn bá kí tí ó ṣàlùwàlá irun ṣe déédéé bọ́lọ̀ ọyàtọ̀ fẹ́ tọ́lọ̀ yìí ṣe yẹn ń wò bó kírun yìí tó ṣe déédéé bọ́lọ̀ ní kéèyàn ó kí lam tuqbal salatuhu ọlọ́run ní ládàkà tí ó fún lórí kíni lórí irun bẹ́ẹ̀ títí tí ogójì ọjọ́ fi pé ẹ dákun ká wòye sáàrin yìí náà ẹ wo tó ń kálukú ti ń fi ọwọ́ rẹ̀ ṣera rẹ̀ yẹn ń wò náà gẹ́gẹ́ bó ṣe wà nù hadith ni pé wọ́n sọ òdodo ẹyọ kan wa yakdhibuna mi'ata kadhiba ọ̀rọ̀ anabi ni sallallahu alaihi wasallam anabi ni bí wọn bá sọ òdodo kan ẹ sì bára ọgọ́rùn nọrọ wọn tí wọn bá sọ òdodo ẹyọ kan irọ́ mélòó lẹ bá ń ẹ sì bá irọ́ ní ìgbà ọgọ́rùn níbẹ̀ tí nítorí eléyìí ni wọn wàá sọ ládàárún rẹ nù fógójì ọjọ́ kọlọńkọlọ nǹkan sànù wa kọmọdé ká sì ṣe nípa báyìí alikọbù gbígba ìbáàdà nínú ṣẹríà ọ̀nà méjèèjì tí máa ṣe kéde tí máa túmọ̀ sí ni tọ́yìí la yaqbalu Allahu salata ahadikum idha ahadatha bẹ́ẹ̀ yẹn bá ṣe kíni bọ́ bá ṣe ẹ̀gbin bẹ́ẹ̀ yẹn bá ṣe ẹ̀gbin kíni tó máa bẹ́ẹ̀ yẹn ṣe ẹ̀gbin alhadath ètò ń tàn pé lẹ́gbin nínú sẹ̀ríà oríṣi méjì ni alhadathu walkhabathu alhadathu walkhabathu alkhabathu ni ẹ̀gbin téèyàn fojú rí. alikabas ẹ̀gbin ni amadu ẹ̀gbin wo ẹ̀gbin tẹyàn ṣe kẹni tẹyàn fo rí ìtọ̀lẹ̀yàn rí ńlẹ̀ ìgbẹ́ abi gbogbo ń ta bá mọ̀ kó ṣe kẹni ọjẹ́ eléyìí wọn à ń pè ní kẹni alikabasu ní àwọn afáàfin ní túláàsì bẹ́yàn bá fẹ́ kírun ó gbọ́dọ̀ mọ̀ kó o níbi alikabas ni ara tó fi àbígbẹ yìí ń bì kan tó sì ló ń fẹ́ kírun ẹ̀ẹ́kejì ní kíni fáwùbùhù asọ̀tẹ̀yìn fẹ́ fi kírun ó gbọ́dọ̀ máa kó nínú kíni inú kábà ẹ̀ẹ́kẹta òun ni ààyè tá a ti fẹ́ kírun gan èyí kírun níbi ààyè tó ní ẹ̀gbin nípa báyìí àwọn eléyìí là ń pè ní alikabaso alihadasu ni ẹ̀gbin téèyàn fojú rí alihadasu lẹ ẹ̀gbin tí kíni téèyàn fojú rí bí wọn bá bí wa nísìnyí pé kíni ń jẹ mú iṣó wa ìgbé ẹgbẹ́ ní sọ àbí kìí sẹ́gbẹ́ bọ̀tẹ́jẹ́ alẹ́fojúrí ìtẹ́jẹ́ hadathu rẹ̀ ni pé bẹ́yẹn bá ṣe hadathu tí ọba ti sàlùwàlà ìrun rẹ̀ òdo alhadathu náà pé oríṣi méjì alhadathu asgar walhadathu alakbar alhadathu asgar níbi ìsọlápẹ̀júwe àmọ́ alhadathu akbar lápẹ̀júwe bẹ́yẹn bá wà nù jánaba ẹ̀gbin náà ni bẹ́ẹ̀ bá wà nù kíni tó wà nù jánaba ẹgbẹ́ni la aya àfìdí nahnu fi maqamil ilmi ayé malawa gbogbo ntí ń gbé ọba papọ̀ mọ́ ọ̀rọ̀ àdéhìí tá n ké ọ̀nà gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ bá wà ń kó jánaba túláàsì ọ̀ ti wà nù kíni ẹnu hadathu al-akbaru ẹ̀gbin ńlá ni sẹ̀rí àpè irú eléyìí náà ọlọ́run ò ní gba irun rẹ̀ hatta yatawadda títí tí ó fi sàlùwàlá ìbéèrè kan lè wá wá ń bíi pé ọ̀dà hátà yatawadda bí yẹn bá so tọ́ yàgbẹ́ tọ́tọ́ àbí nkankan àdìsí lọ́lọ́run ò ní gba ìrun rẹ̀ hátà yatawadda títí tí ó fi sàlùwàlà bọ́bá ṣe táyà mọ́mù nǹkan ẹ́ bọ́bá ṣe kíni bọ́bá ṣe táyà mọ́mù nǹkan qala al-imam an-Nawawi qala imam anawawi nínú àwọn àgbàfà islam alimami nawawi ní hata yatawadọ nínú hadithi ìtumọ̀ rẹ̀ ni pé hata yatatọ harubimain awuturọb hata yatatọ harubimain awuturọb toroko ọ̀pọ̀lọpọ̀ naladithi ti máa lo tọhara tí ó sì pa ẹẹ aluwala ni ó túmọ̀ sí lápòjúwe anabi muhammad sallallahu alaihi wa sallam nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ anabi ni man hara fi bẹ́ẹ̀ tihi man hara. في بيته ثم أتى مسجد قباء فصلى فيه ركعتين كان له أجر عمرة أنا بلان يوبا تطهر ẹ̀rí kò wíńbẹ̀ ń pé tàwa dọ̀ à àmọ́ tuma rẹ̀ náà ní pé kí ni tàwa dọ̀ à ẹni ọba sálùwà lánà ilé rẹ̀ tọ́wọ́ ajáde tọ́ lọ sí mọ́sálásí kùbá iná náà mọ́sálásí wà nù Mẹdínà ni ànábì ni tọ́wọ́ adé mọ́sálásí kùbá yìí tó kírun bó ṣe arákà méjì pẹ̀lú ló kí láàbẹ̀ ni tó ṣe umra lọ́wọ́ kọ̀ fún ẹni bẹ́ẹ̀ nípa báyìí hatta yatawadda'a ìtumọ̀ rẹ̀ ni pé hatta yatatahharu bima'in aw turab títí tí ó fi ṣe imara. Imara yìí oríṣi méjì ni ìmára tó lómi òun là lọ́la nígbà tí ó bá sí omi ó di kíni ó di kéèyàn ṣe kíni kéèyàn ṣe tayammum inú tí ó yẹ kí gbogbo wa náà ká tíra ká kọ́ òun ni tayammum kì í ṣe tó le bó lè yẹn ṣe tayammum insha Allah ọ̀rọ̀ padà débẹ̀ bọ̀tí ká mọ̀ pé nígbà tí ọba sómi mùsùlùmí wa dúró pé ní àárọ̀ ah, mi dábì sàlùwàlá ni àyílà dé ọlọ́run ọ̀rọ̀ mi kí wọ́n fi sàlùwàlá àṣírí bá wọn bẹ ah, ẹ kírun ní àárọ̀ mi dábì sàlùwàlá ni ah, magrebi tó bá àárọ̀ mi dábì sàlùwàlá ni irú mùsùlùmí bẹ ọ̀gbọ́ ẹ̀sìn yé ni torí pé àtọ̀hárà bil ma'i aw bit turab inú kéèyàn oró mi kó fi sàlùwàlá yẹ̀pẹ̀ èyí tá à táyà mọ́mọ́ méjèèjì náà ni ọ̀wọ́lé kọ́dà bí yẹn bá wà nù jánábà kọ́dà bí yẹn bá wà nù kíni nínú jánábà bí ọba sómi tí ó fi wẹ̀ àbómi ń bẹ nǹkan kan kọ́ láti lò ó àbómi ń bẹ kíni nǹkan wá ṣe kíni ọkọ̀ di láti lò látọjú èèyàn wà mí tó tutù náà tutù kò sì sí tí ó fi gbómi gbóná tí ó fi gbómi kaná Islam ò pé ní káwá gbé dandan dandan tó láàsì kọ́dà bọ́ bá ku ọwọ́ ẹ̀ ni o. Ah islam kele yẹn kọ́dà ẹnìkan tí wọ́n sọ fún bẹ́ẹ̀ láyà nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n wá rìpọ́ọ̀tù fún anabi pé báyìí náà ìfọlámà yìí báyìí ló ṣe ó sì kú bẹ́ẹ̀ náà lóòótọ́ anabi ní kọtàlúhù kọ́ọ̀tàlà ọmọlọ kọtàlúhù kọ́ọ̀tàlà ọmọlọ a wọ́n sì ṣe okùnfà pípa ẹni yìí anabi ní kọ́ọ̀tàlà ọmọlọ kọ́lọ́wọ́n pa àwọn náà kọ́lọ́wọ́n bá wọn jà nípa báyìí ni pé bí yẹn bá wà ń kó pé ẹ mọ kòró mi àbí kò sí kíni àbí nǹkan kan bẹ tọkọ ni láti lo omi táyà mọ́mọ́ kọ́dọ̀ ọlọ́run ṣe ó gbé kíni ó gbé jánábà téèyàn bá wà ń kó bẹ́ẹ̀ àbí yẹn wá fẹ́ sàlù àlá ọ̀tẹ̀ tó jánábà tí ò romi tọ́wá omi tí ò rí kí ẹ ṣe pé èèyàn lómi ńlẹ́ wá ní ìfẹ́ lómi lọ́fẹ́ mú ni ó yàtọ̀ o èyàn lómi ní wàá rí sáfẹ sínú fúrẹ́jì pé afẹ́fẹ́ lè ṣàlejò ní káwá ló rọrọ mi jẹ́ ìsàlù aláwọ̀ ṣe táyà mọ́mọ́ ìwọ ẹni bẹ́ẹ̀ tán rẹ̀ ni. fakidul ma ìdè pé ká má rí omi rárá àmọ́ ká fi kún pé látòjú yìí nísìnyí bí yàrá wà ń kó pé ọfẹ́ mu mi ọ wà lórí ìrìn àjò gbogbo omi tó sì kù látòjú yìí kò ju omi ìkún ọkàn báyìí lọ àbójú bẹ́ẹ̀ lọ àbí kò tó bẹ́ẹ̀ nídìí àti mumi ó sì nídìí àti ṣégeni àti sàlùwàlà ìsìláàmù ẹ̀sìn tó rọrùn púpọ̀ ni sẹ̀ríà ọlọ́run bẹ̀ yẹn ni pé ní àkó mu omi náà kó ṣégeni kó mu omi náà tí ó gbé ẹ̀mí rẹ̀ ró bí ọba wa rí mi ìmọ̀tásíkò ọ̀run tó kó ṣégeni kó ṣe táyà àbí sẹ̀ríà ìsìlámù ti làákàlẹ̀ wọn. olùkọ́ abáyé ni pé hàtà yàtàwọ́ dọ́à ìtumọ̀ rẹ̀ ni pé hàtà yàtàwọ́ àrùbìmọ́ ẹ̀ń àwùjọ̀rọ̀ títí téyìn ó fi ṣe ìmára ìmára tó lómi ni ti jẹ́ àlùwàlá àwọn ìmára tó níyẹ̀pẹ̀ ti ń jẹ́ kíni ti ń jẹ́ tayamọ aado ní ibi ní ìrọ̀lẹ́ yìí láti fa yorùbá àwọn questions tá ní.

ìrún mi àwọn kan gbà kí èsì ń jóni jẹbẹrẹ tíra yìí ni ọ̀pọ̀lọpọ̀ tábà tí ìjẹbi tá a ti kéwu dé a lè máa filẹ̀ torí tíra yìí kò sí tí ò ní kọ́ bá ní ọ̀rọ̀ sẹ̀ríà kọ́lọ́kọ́jẹ́ ká lẹ́mí àtàlágà. àwọn bàbá tí wọn wà kájọ ó béèrè tí wọn gbogbo yà ń fẹ́ jáde làbí sọ̀rọ̀. ẹ ti di ẹ ti di kẹ́kẹ́ rẹ̀ náà. náà ìbéèrè wọn bóyá kí n ṣàlàyé ẹ̀ dáadáa mo ṣe gbọ́ yìí jẹ́ táàmù ẹni tó ti ní jẹ́nàbà ṣé táàmù tó fẹ́ ṣe gan-an ló gbé jẹ́nàbà rẹ̀ fóònù. bẹ́ẹ̀ wọ́n ní ṣé bí táàmù máa lù àlá náà ni àbí. àlùwàlá àti kírun ẹ̀ ǹjẹ́ táyà máa Dia aku táyà máa ń ta Eh, dia tanya mem. lọ fún olóògbé táyà olóògbé jẹ́nàbà fún òní àbí ìwọ la fẹ́ lò fún. ok ká dáhùn tó wà lọ. ẹ dáhùn tó wà lọ. ẹ ṣeun irú béèrè tẹ béèrè kọ́dà ń tọ́jọ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ láyà nẹ́bà muhammed sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn sọ̀hábì ànẹ́bì sallallahu alayhi wa sallam nígbà tí àṣẹ táyà mọ́mú ṣẹ̀ṣẹ̀ dé pé ẹ̀rí pé tàyà mọ́mù kìí ṣe òun nìpìlẹ̀ àlùwàlá nìpìlẹ̀ ó ní ntọ́sẹlẹ̀ tí ọ̀rọ̀ tàyà mọ́mù fi dé lójú ogun ni wọ́n wà tọ́lọ̀ fi ṣe yọ̀ǹda tàyà mọ́mù fún wọn ní kúkúrú ẹnìkan tó ń ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ pé wọ́n mọ̀ ní tàyà mọ́mù gbé jánábà náà ọwọ́ wa bá nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ pé òun mọ̀ wà nù òun ò sí rómi tó ń ṣe fatamarọ́bù fi tòrọ́ bí gàmẹ́ tatamarọ́bù dáàbò bàtàmárọ́pù fìtòrọ́bì kàmá bàtàmárọ́pù dáàbà ètò òǹkọ́ yìí ni pínpín kí wọ́n bá fún wẹjá nípa àtòrí àtàrà àti ẹsẹ̀ ní omi gbọdọ̀ kárí ọba fún wáyé pẹ̀lẹ́ ọfi lugu, gbogbo oní bí ìgbà tí ẹran ẹran yí mọ́ ilẹ̀ lẹ̀ nípa báyìí ànábi wa sọ pé à ń nàmọ́ yẹ dia àǹtàkùn nà ha táyà mọ́mù tó ń ṣe báyìí nípa akọ fẹ́ kírun irú ẹ̀ náà ni táyà mọ́mù ti yànnà bàdà so ní kúkúrú ìdáhùn sí ìbéèrè yìí ni pé táyà mọ́mù tá a fi kírun àti táyà mọ́mù tá a fi tí ó gbé jánábà náà kó kàkàrà. ẹ̀rọ kò lábẹ́ ìbéèrè wọn ṣé wọ́n wà fún wẹ̀yẹ̀wẹ̀ àbí wọn ò ní fún wẹ̀yẹ̀wẹ̀ náà. ẹ̀ tí wọ́n bá rú mi ok kápú dáhùn ẹ̀ generally bóyá èèyàn ṣe táyà mọ́mù nísìn náà ó ah, ṣe táyà mọ́mù òfin kírun nígbà wá jáde tó kírun tán wọn bá ní àwọn ọmọ ti gbómi dé àbí ọjọra bẹ àbí àbí irú ẹyin náà ní sika táyà mọ́mù ló ṣe ló fi gbé jánábà kó ní tó fi kó lé ńgbọ́ wa darí ibi sẹ́wọ́n ní mà ní omi ti dé ṣé yóò tún wá tún ìwẹ̀wẹ̀ ní àkórí bẹ́ẹ̀ so táyà mọ́mù bàdílù lọ jẹ́ fún àlùwàlà òun ní rọ́pò kíni ní rọ́pò àlùwàlà tọ́ba ti pé ní ẹ̀wọ̀n situation tó pé ní àsìkò òun ti fẹ́ bọ́ èyàn lè ní sùúrù kó tó di pé ní ó ṣe táyà mọ́mù yìí pé pé ní àsìkò tó rí pé ní òun wá omi títí òun ò rí àsìkò òun ló sì fẹ́ lọ ìtọ́ba fi wá ti dé stéèjì yẹn tó ṣe táyà mọ́mù jánábà ló fi dé ní ẹ̀rọ ló fi kí ni kò lóde kó tún ṣe padà. wọ́n tó bá kí òun ní padà. ẹ bàtà fi kún pé táyà mọ́mù ò rí bí àlùalá kò sì rí bí ìwẹ̀ jánábà torí pé ní téèyàn bá wẹ̀wẹ̀ jánábà ní ìgbà téèyàn ṣàlùalá náà ni tálùalá yẹn ò bá já èèyàn lè fi kírun àyílà ó lè fi kírun àlásàrì ó lè fi kímọ́ bíríbí ó kọ́nà ó lè fi kí ìṣá ìjẹ́ ọ̀tá já àmọ́ tàyà mọ́mú ò rí bẹ́ẹ̀ tàyà mọ́mú bí ìgbà tí nǹkan kan dọ̀rúra kan necessity kan lọ́fà tọ́ba sì ti lọ ó ti lọ náà nìyẹn èèyàn wá níbi àmì tàyà mọ́mú láàárọ̀ téèyàn kíyàn náà táyà mọ́mú ṣiṣẹ́ lọ àfi tó bá yẹ pé ní o tún di ìgbà tí irun mi ò dé èèyàn tún ní kọ́ọ̀sì àti ṣe táyà mọ́mú mi ò lè ṣe mí

ينبغي أن يجعل هذا الحديث على رأس كل باب آه، قول الإمام عبد الرحمن بن مهدي الإمام بن مهدي جاي باش سلاي إنما الأعمال بالنيات حديث إنما الأعمال بالنيات kò sí báàbù kan kò sójú ọ̀nà kéwù kan nínú ọ̀nà sẹ̀ríà tí ò ní sọ̀rọ̀ àníyàn kò sí ọ̀nà kan nínú tí ò ní sọ̀rọ̀ àníyàn bẹ́ẹ̀ eléyìí ni Ibn Mahdi gbàgbẹ́rò pé gbogbo ọ̀rọ̀ tí bá sọ nípa ọ̀rọ̀ sẹ̀ríà yanbaghi an yuj'ala hadha al-hadith ala ra'si kulli bab pé ni wàá máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ torí pé kò sí ọ̀rọ̀ sẹ̀ríà kan tá a sọ àfi kó ní í ṣe pẹ̀lú àníyàn. ẹni àníyàn ó máa jẹ́ rúkúnù ó sì máa jẹ́ ṣáà ó dà pé ti rúkúnù yẹn ni gbọ́ mi gbọ́ ti ṣáà mi. ọ̀rọ̀ ṣe é kò sí ìdí. náà ẹ àti sàlàyé tí ń jẹ́ rúkúnù àti tí ń jẹ́ sáàrùkù pé rúkúnù yóò jẹ́ jùsù nínú nínú yóò jẹ́ apá kan nínú ìbádà yẹn bọ̀ sáàrùkù ni tí o ṣe ara bọ̀tọ́ jẹ́ májẹ̀mú láti má kojú rẹ̀ bá gbé àlùwàlá lákojú rẹ̀ májẹ̀mú ni fún ẹ̀rọ pọ̀ kì í ṣe rúkúnù yẹn. àwọn táwọn afáwí ni pé àníyà nígbà tí yẹn bá kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn túláàsì ni kó mú àníyàn yẹn wá gẹ́gẹ́ bí orígun kan nínú orígun ẹ̀rọ tọ́ba ti wá dà níyàn yẹn kọ́mọ wàá mú ntí ó tún lé àníyàn yẹn lọ mọ́ ntí ó tako kẹ́ni ntí ó tako àníyàn yẹn títí tí ó fi parí ìbáda yẹn májẹ̀mú kan ẹnu májẹ̀mú rẹ̀ ọ̀gbọ́dọ̀ mú lágbègbè oníṣẹ̀yẹn ti dà níyàn pé òun kírun ọ̀gbọ́dọ̀ tún wá dà níyàn pé ní àbúkọ́ tún wá rí sọ́kàn rẹ̀ pé ní kí ni mo ti kú lórí òun títí tí ó fi ṣe kí ni títí tí ó fi ṣe sálámà bí ọ̀rọ̀ tí ó fi kó mbẹ́ kí ó kọ̀ntínú láti máa mẹ̀ntẹ́nì àníyàn tí ó fi parí ìbáàdà tí ń ṣe yẹn ṣàrùtún min shuruti sihhatil ibadah ṣàrùtún min shuruti sihhatil ibadah. nípa ọ̀rẹ́ ok. Abubakar. Eh, ìbéèrè alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bá a sọ pé Abubakar kúníyà ni pé Abu abubakar ní jẹ́ abdullahi ibn abi kuhaba bàbá rẹ̀ ní jẹ́ abu kuhaba wọ́n ni ní ohun tí a lónìí ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn abubakar abubakar abubakar lẹ́lòmíì ń jẹ́ kò sí níkíní kò ní orúkọ mi ǹjẹ́ eléyìí tako nǹkan kan nù sẹ̀ríà bí èsì lórí eléyìí ni pé kò tako nǹkan kan nù sẹ̀ríà púpọ̀ nínú àwọn sọ̀hábà ló di pé ní orú kúnìyà wọn ó di kíni ó di ọkọ̀ mọ́ wọn sì mọ̀ wọ́n bẹ́ẹ̀ náà ẹlẹ́yìn ọ̀dà kò kankan nù òfin ìṣẹ̀lẹ̀ àbí àbáfẹ́ máa jẹ́ abubakar lónìí náà ọmọ ẹ̀jẹ̀ kò sí tó burú gbogbo kúnìyà lèyàn lè jẹ́ ẹnu kúnìyà kan téèyàn ò lè jẹ́ ni pé bẹ́ẹ̀ bá ń jẹ́ muhammadu ọ̀gbọ́dọ̀ tó máa jẹ́ abul bẹ́ẹ̀ bá ń jẹ́ muhammad ọ̀gbọ́dọ̀ tó máa jẹ́ kíni abul qasim ẹ̀yìn ọgbọ́dọ̀ kó méjèèjì pọ̀ kọ́ máa jẹ́ kó ànábì kó tó máa jẹ́ kíni kó tó máa jẹ́ kó ànábì gbọ̀dọ̀ yàrá fẹ́ jẹ́ àbúrò kọ́sìmì fún rẹ̀ ó lè máa jẹ́ bó sì fẹ́ máa jẹ́ àbúbákiri ó lè máa ṣe kíni ó lè máa jẹ́ ó yé mi sẹ́ kéèyàn sọ ní àbúbákiri kò sí tó burú bẹ̀ kò sí tó burú mi ṣe yá. afa àti òdìsẹ́ ọmọ akéwìrẹ́ sí òdìsẹ́ kiri mẹ́. Eh, ok eh, Abu Hurairah radiyallahu anhu ah, inú àwọn tí wọ́n pè ní ahlus sufa àwọn tó ṣe pé ní wọn wà nínú àwọn fòkọrá olùmọdínà àwọn aláìní nínú olùmọdínà gbẹgbẹ ni wọn rí láì lórí táwọn èèyàn bá ń fún wọn ni wọn fi ń ṣe kí ni tàwọn náà fi ń sẹ but ǹjẹ́ ilé yìí gẹ́gẹ́ bí béèrè ìjà béèrè béèrè dáadáa ni pé ǹjẹ́ kẹ́lú fẹ́ wàá gbọ́ ní orílẹ̀ ìta wí ní sèkétọ̀ òun náà ò ṣiṣẹ́ kankan mọ́ àfikún wọn máa lọ dúró lọ́dọ̀ apá àkàlà tòru àtọ̀sán ìta bí ó tọ̀ ní pé ní kó wo gbogbo àwọn sọ̀hábì anábìà Muhammad sallallahu alayhi wa sallam Abu Hurairah nìkan òun la ní ṣerú eléyìí tọ́ba ṣe pé eléyìí ọlọ́dàá jù ní gbogbo àwọn sọ̀hábà mẹ́fà Muhammad sọ̀rọ̀ sọ́lá mi náà bá ṣe ni pé èyí tọ́ dáa jù èyí tó lọ́lá jù òun ni pé kéèyàn máa ṣiṣẹ́ kó sì máa wá màá tóbi tọ́lọ́ nínú àwọn tó ṣe léyìí òun ni Amirul Mu'minin Umar ibn al-Khattab radiyallahu anhu àti sọ ní jẹ̀dógún pé Umar yóò fi ọjọ́ kan lẹ̀ tí ó fi gbọ́ bùkátà rẹ̀ àtàárà yọ wá wá ẹnìkan tí wọ́n jọ ń gbé àdúgbò pé nítọ̀ lọ́jọ́ yìí tẹ̀mí ò ní lọ́dọ̀ anabi sọlọ sọlọ ìwọ lọ́ọ́ dúró ní lọ́ọ́ dúró ní kíni lọ́ọ́ dúró tí anabi gbogbo ń tọ́ba wí kọ́mọ kọ́mọ dé kalẹ̀ tọ́ba di lọ́la arákùnrin yìí ló tún lọ bí ọ̀nà jẹ́ tiẹ̀ náà òun náà lọ́nà bí ọjọ́ tiẹ̀ náà Umar náà máa ṣe kíni yọ́ọ́ máa de gbogbo nta nàbí bá wí kalẹ̀ irú eléyìí ni púpọ̀ náà àwọn sọ̀hábà tàbí Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe òun ló sì dáa jù lọ. nọ́mbà fọ. àyà ní bá nàbí kọ láti kí òun náà kò sí ní ju ju kẹ́bí àìsí ẹ̀ àrùkú yà nàbí sọ bàbá nàbí kọ ní òun náà nàbí sọ fún káwọ́sáyà sọ̀tẹ̀ yìí fẹ́ tó ẹ̀ka àwọn ẹ̀rí tó mọ fún wa pé bóyá káwọ́sáyà kò jẹ́ bóyá sùnà kẹtí kò so hadithu musi isola atabu ọkùnrin tí ó kírun tí ó kí dáadáa tá nàbí sọ fún kékeré ẹrùdẹ fasọlì fa iná kàlà musọlì but ẹ ń gbọ́ iye kí ni ẹ fi. tí wọ́n béèrè pé báyìí pé ó jẹ́ ara tuntun kí n ṣe bí mo yẹ ká nàbí ọkọ ní òun ọ kàwọ́sá yà. kàwọ́sá yà so tí ẹ bá wo hadithu musi isola atabu hadithu almusi isola atabu kìí ṣe gbogbo ntànṣe lórí irun òun là nàbí ṣe kéde òun là nàbí kọ ọkùnrin ìjọ náà lára àtúmọ̀ táwọn afá mú wọn bẹ̀ ni pé anabi ti sọ́ọ̀dì ọkùnrin yìí àwọn abi tó rí i pé ó ti ṣe kíni ó ti ṣe mistakes nìkan là anabi ṣe kíni lógo ta direct lọ ibẹ̀ kì í ṣe pé anabi wá pè kalẹ̀ wọn wí gbogbo tí èèyàn ṣe lórí ìrún fún un badi kì í ṣe wa bọ̀tà àwọn orígun kan nùnú la nàbì ṣe kíni sallallahu alaihi wasallam lọ tọ́ka sí ọkùnrin àwọn afa aláàlú nàbì ti rí i pé ó kí ọ̀rọ̀ lẹ́ẹ̀kíní ó kí lẹ́ẹ̀kejì ó kí lẹ́ẹ̀kẹta àwọn areas tó ti ṣàṣìṣe yìí òun là nàbì mú tó ní ṣe báyìí ṣe báyìí ṣe báyìí bí yẹn ṣe jẹ́ ni nípa báyìí ni pé gbogbo ntàn nàbì ọ̀wá mẹ́nu bá nù hadithi yìí ǹjẹ́ yẹn wá túmọ̀ pé kò sí lára àrùn bí òrí bẹ́ẹ̀ o torí pé bí àdìsí yẹ ọba wí ọ̀pọ̀lọpọ̀ àdìsí mi ó wí àwọn nǹkan wọ̀nyí tí ànábì òfin kọ ọkùnrin yìí tí ó sì yóò fi kọkùnrin yìí ni pé gẹ́gẹ́ bí àlàyé tọ́wáyé lórí ẹ̀ ni pé àwọn ibi tọkùnrin ti ṣàṣìṣe nìkan òun làmẹ́bí sọ̀rọ̀ sọ́là ló ṣe àtúnṣe rẹ̀ ní kúkúrú ni pé ká máa káwọ́ sáyà lórí irun inú ẹ̀rí tọ́pọ̀ tó sì rinlẹ̀ onígbà anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ò kírun ní kọ́ dáwọ́ lẹ̀ anabi ò kírun ní kó ṣe kíni kọ́ dáwọ́ lẹ̀ ó sì wá lọ àbílí ní pé kọ́dà kìí ṣe anabi nìkan sallallahu alayhi gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tó ti kírun kó tó nígbà anabi náà kánú yad'una aymanahum ala shama'ilihim fi salat tó wọn a máa gbé ọwọ́ ọ̀tún wọn lórí kíni eléyìí nínú nǹkan wà lórí ìrun tá bá ṣe àmọ́ bẹ́ẹ̀ ọba ṣe ìrun rẹ̀ ọba jẹ́ o lákìlẹ̀ àbẹ̀ bẹ́ẹ̀ ọba ẹba rẹ̀ ti ń kírun tó dáwọ́ lẹ̀ fún ni pé a sunna naga muhammed sallallahu alaihi wa sallam ní sí ọ̀kákáwọ́ lórí akọ́wọ́ ọ̀tún wa lórí ọwọ́ àdájọ́ wa ń gbà yà wà àtẹ̀yìn ọba ìrun rẹ̀ jẹ́.

inú wọn lajá wà inú wọn lẹ́lẹ́dẹ̀ wà kakọ́ pé àkíyèsí ara wa ní gbogbogbò pé nínú àṣà tí ọ̀dà tó yẹ kí mùsùlùmí ó jìnà sí òun ni kí mùsùlùmí àtajá ọjọ́ máa sùn ọjọ́ máa jí ní ilé inú àṣà tí òṣèké ni inú àṣà tí ọ̀dà ni kí mùsùlùmí wa kọ́ sí àwọn kan gbogbo ní bí bá wà ń jáde wọn àtajá ni bí wọ́n bá wà nínú ilé wọn àtajá ni eléyìí ọba ìlànà ẹ̀sìn Islam rárá eléyìí tí bẹ́ẹ̀ bá lóun fẹ́ràn ẹ máa wú ẹlòmíì bẹ́ẹ̀ pé kóun sá máa rí kíni kóun máa rí nǹkan ọ̀sìn kan tí wọ́n máa èyí tí sẹ́rí àrẹ́kọ́mẹ́ǹdì fún wa ń bẹ òun ní kíni òun ológun ànábi ní ìnàmà híyà mí nínú àwọn tí wọn máa rọ kiri ká ẹgbẹ máa fara nura ká náà máa fi mìíràn lọ́n ṣe àwọn olóògbò fún yín bí ẹ bá fẹ́ kọ́ gbóhùn sáfẹ́ máa rẹ́ràn kó kàn tó sí yín kọ́ wá olókùn kékeré kẹsẹ̀gbẹ̀ àmọ́ ajá ẹ̀gbin ni sẹ̀rí àtò táwa bọ́ sórí ìbéèrè yín ni pé èèyàn wá fẹ́ kírun nísìnyí ọba àtajà ti sùn ṣé bọ̀tùkọ̀ sú ọ̀bájá yàgbé síbẹ̀ àbájá tọ̀ bẹ́ẹ̀ ọkàn sùn bẹ́ẹ̀ lásán yìí ẹnitọ́ wa nù àdìbì ni pé ìdá wàlà gàdùkẹ́lì òfin iná yí àhàdìbò bí ajá bá tẹnu bọ igbá ẹnìkọ̀ọ̀kan nù igbá yìí abọ́ tẹ́ ẹ fi ń jẹun ni àbí kí ni àbí kọ́ọ̀pù tẹ́ ẹ fi ń mu mi ẹ̀yin lọ́wọ́ àánú àdìsí gbogbo ẹ gbájábá fi lè fẹnu kọ̀ọ̀kan nù ntẹ́ ń lò fi jẹun ni àbẹ́ fi mu ni ó di dandan kẹ́ ẹ fọ́ lẹ́ẹ̀mejò kẹ́ ẹ fọ́ ní ẹ̀ẹ̀mejò àwọn akẹ́wàá gbìyànjú náà àwọn àfa aláìsèpé náà sùn wípé ní láti ṣe kìyàsó rẹ̀ pé kọ́mọ wulẹ̀ jẹ́ kíni kọ́mọ jẹ́ igbá nìkan kọ́mọ jẹ́ níta fi mọ́mi nìkan gbogbo ibi tájá bá ti ṣe kíni tọ́ba ti lè fẹ́ nu rẹ̀ ẹnu ni o kìsì bá já sùn lásán o ìdá wàlàgbà kálíbù fi iná yí àhàdìkù gbogbo bí ajá bá ti tọ́ba ti fẹ́ nu kọ́ba ti fẹ́ nu rọ̀ kọ́dà bí èsè gbá bí èsè àwọn náà wọ́n ní ká fọ òun náà ní ẹ̀ẹ̀mejì kìyàsán àlá àlìyà torí pé ẹ̀là àgbẹ̀gẹ́ni kan ní ẹ̀là nù nínú sẹ̀ríà òní pé ìdí tí ìdájọ́ kan fi wá ìdí tí ìdájọ́ yìí fi wá ni pé ní anabi sallallahu alaihi wasallam ọ ní àrùn òun là nàbì fẹ́ ká fi jìnnà sí sallallahu alaihi wasallam lófin ní bí ajá bá tẹnu bọ igbá wa àbí nkankan wa ká fọ kọ́dà kìí ṣe fífọ́ nìkan nínú ẹ̀mí ìdí yìí ọgbọ̀dọ̀ níkẹ́ni ọgbọ̀dọ̀ níyà pẹ̀lú lẹ́ẹ̀kan toroko wọn nínú tí máa mú dá olùkálàbà àrùn kálàbò yìí tọ́ka sí rẹ̀ òun níkẹ́ni òun níkẹ́ni òun fi yẹpẹ̀ fọ́ ibi tá ajá bá fẹ́ mọ̀ fà but pé ordinarily síbì kan tí èsì parí kọ́ fẹnu rò tí èsì parí pé ọ̀tọ̀ bẹ́ẹ̀ ká lé ajá dìde ká kẹ́hùn bẹ́ẹ̀ torí pé kí ni dúwìlà àrùdù níyà masjidan wàtọ̀kùwà alásìlì ni pé gbogbo lẹ̀ láyé lànàbí sọ̀rọ̀ sọ́là ní ọlọ́run ṣe ní kíni ó ṣe ní masalasi fún ó sì ṣe ní tọ̀húr níta ló fi ṣètàyà mọ́mú bàbá níbi àti ṣètàyà mọ́mú. èyí tá a bá ti wá ṣú ọ̀pẹ́ pín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn afáàní alásìlù bàbá ọ̀màkánà àdàmàkà al-aslu baqa'u ma kana ala ma sẹ̀rí islam farama pé bí tá a bá ti sọ ọ̀pẹ gbẹ̀ngbẹ̀ngbì káma jẹ́rò yìí yọ ọmọ ẹgbẹ́ apẹ́ ah, àpẹ́yẹ gbẹ̀ngbẹ̀ngbì bọ́yá hàn nígbà tí o ti dá wa lójú pé gbẹ̀ngbẹ̀ngbẹ̀ yẹn a lórí àdéhùn tá a nàbì bó ilà tìlí yàn ardu masjidan wọ́tọ̀ wà gbogbo rẹ̀ lọ́n sí ní àyè tí mo ti lè kírun so bí ìyẹn ṣe yẹn bákan náà ni aṣọ ah, tọ́ba ẹgbẹ́ nínú ló fi rún aṣọ yín gẹ́gẹ́ bíi kìyàsù táwọn kan náà wọn afáàsì pé ajátọ́ fẹnu kan gbá gbogbo bí ajábá fẹnu kan káfọ̀ náà ní kíni káfọ̀ náà ló jẹ bọ̀dọ̀ báyìí pẹ́lọ́ kan fara nù yàn lásán àbọ̀kọjá lẹ́gbẹ̀ẹ́ yàn kò sí kankan. Aleykum Nípa ti àlọ́ àlá, ìdáyàmọ́. မမွန်ရကြည့်ကြည့်ပဲကြည့်ကိုပါ àtẹ̀yàmọ́mọ́ bàdíìlù àlùwàlá ni àtẹ̀yàmọ́mọ́ rọ́pò kínní ní rọ́pò àlùwàlá ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo ń tá àlùwàlá bá lè gbé òun náà ní kínní òun náà ní àtẹ̀yàmọ́mọ́ lè fò bọ̀tí yàtọ̀ tí ń bẹ láàrin àtẹ̀yàmọ́mọ́ òun ni pé ní àlùwàlá kọ̀ wà mọ̀kọ́yà ìgbà tálùwàlá yẹn ọba ti kínní tí ọba ti já lópin ìgbà tálù àlọ́ ọba ti kíni tálù àlọ́ ọba ti já àlọ́ àlọ́ òní kíni kọ̀ lásìkò bọ̀ tàyà mọ́mù gbà ó lèyẹn tó máa ṣe tàyà mọ́mù ni pé nígbà tásìkò òun bá dé èyí ń ṣe tàyà mọ́mù kalẹ̀ níṣẹ́ pé magrebi bẹ́ẹ̀ tọ́ ẹ bá mú yẹpẹ̀ pé mo fẹ́ fi kí magiribi tí o tí ma bóyá wọn romi àbọ̀ wọn ní romi bá dàbí kó lè wá kí sọ̀rọ̀ àti lẹ́yìn ìgbà tásìkò ìrun magiribi wọlé bẹ́ẹ̀ bá ma fẹ́ wọn fẹ́ ṣe tàyà mọ́mọ́ tó wọn yẹ kí ìrun magiribi ọgbọ̀dọ̀ jẹ́ kí ìrun magiribi yẹn ṣe kí ni kọ́ wọlé náà ìyàtọ̀ ti ń bẹ láàrin wọn nìyẹn bọ̀dé yẹn lè gbé omi ní ìsìnkọ́sálù alákalẹ̀ kálù aláyẹ̀ ó sì má já tí ó fi dìrun magrebi kọ́dà tí ó fi dìrun ẹ̀ṣá ìkọsẹ̀ kankan bọ̀tàyà mímú èyí ṣe kalẹ̀ kọ́bùlà dùkúlì àlùwà torí pé bàdìlù ni òun gan tán ní ìpìlẹ̀ nígbà tá a bá rí ìpìlẹ̀ mọ́ lótó kankan ni lótó kankan máa wá wá ntí àfi rọ́pò ìpìlẹ̀ mu ẹ̀yẹ bá èyí ẹlẹ́dẹ̀ẹ́kejì òun ni pé lápèjúwe níṣẹ́ yẹn wá ṣe tàyà mímú níṣẹ́ bàdà dùkú lè wá pè sọ̀rọ̀ maghrib nígbà tí ọ̀rọ̀ maghrib wọlé àsìkò maghrib wọlé èèyàn ṣe kàyà mọ́ nítorí pé kò omi àbí kò sí ntóbi lè lo kíni kò sí ń pọ̀ ẹ̀ tó lè lo omi méjèèjì yẹn ṣe pàtàkì ẹ̀ ń bá kéèyàn má rumi àbí kó sì wà ní.